يا أستاذ تفضل مشكورة نعم السلام عليكم السلام تفضل أستاذ تفضل إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة

tere hima nyelere zona nokiawo ma gba ikpemo ewewere ekele beni maze na shori salafatul usul wa adillatuha nisi sheikh muhammad ibn abdulwahab بن سليمان النجدي التميمي رحمه الله تعالى rahmatan wasi'a mabai ikpe moye were ta wani be iye gani marazi almasailu al'arba'a ne ma barihi mazi almasailu as-salat almasailu as-salat na shori ikpe mo ipa meya mage barihi mazo marazi sharh niso lohe boli sheikh ya tamama اعلم رحمك الله أنه يجب على كل مسلم ومسلمة تعلم ثلاث هذه المسائل والعمل بهن wale ogana notovale annahu yajibu yohuze okila ni musumi agene kpo biri musumi ohuzo kpo nore wena enerimie ya na أريه والعمل بهن أري لبقو الله سبحانه لما سوى نايبا أن الله خلقنا يو لما رليه غنا mimi lomama omama hogana warosakona warazikinima walam yaturukuna hamala omaulozema obo obamobami matariowe imashoyi hamala ọmazema ọbọyọ ọma mọ emile ọma anima nima alu ọmazema ọbọyọ ọma mọ emọ akwụ ma yọ nima shiwore so ọ ga na amaza kwiri mama ọmọle mọ akwụ ma ọmọle mọ ma anima nima ayalu so ọ adịbeghị ọrịa ọbal arụsala arụbọzọla nye arụsala ile na rọsula ọ ga na ọgị ụkọ na arịa والمراد برسول إما شولوكو أتانا إما رولا تايوكي أغنى أوفيوكو ناريوما محمد صلى الله عليه وسلم لوهي النبي محمد صلى الله عليه وسلم لوهوكو الشيخ تمولو أتانا خاتم النبيين خاتم النبيين loho oni oganare voyi nebi anabi muhammad sallallahu alaihi sallam lohi khatimun nabiyyin loganare voyi nebi wa imamul mursalin loho no kalu ne nagi lauzumi loho kaloni igizumi erebe kpo وسيد ولد ولد آدم وسيد ولد آدم لوه كالوني ọmọ yìí sí anẹ́bí adam ọ̀rẹ́bẹ́ pò lọ́hàn anẹ́bí muhammad sallallahu alayhi wa sallam lọ́hì ukọ́ nọ́ni sheikh tẹmọ́lọ́ àtàn àládílé mail umma ní sanẹ́bí muhammad sallallahu alayhi wa sallam lọ́ọ́ máa yà sọ ha yọ ọ̀rẹ́ náà kí ukọ̀ náà rí ọmọ máa lẹ́ ukọ́ nílọ́ta lọ́hì anẹ́bí muhammad sallallahu alayhi wa lọgharịvọ inebiyi lọhọ kaloni enagela ụzọ n'ikpo lọhọ kaloni iụha n'isi anebi adam erebe kpo لون علي محمد صلى الله عليه وسلم وتعالى الحديث نسول أنا سيد ولد آدم ولا فخر أنا سيد ولد آدم ولا فخر وهمي أنا سيد ولد آدم ما هو كالوني iwu ha n'isi adam erebe kpo ana sayidu waladi adam mee hokaloni iwu ha n'isi adam erebe kpo adam adam waman dunahu tahta liwa'i ọdọhi adam bilene dehalo erebe kpo anabi adam bili iwu ha n'iso erebe kpo yare zaye onilokpa yo gbari yare kwono ha gu. لا ربك تحت لوائي أيكني سميليها يا they are going to be under my flag so لهي سيد ولدي آدم أجمعين وقال الله أغنى ما, ما كان محمد أبا أحد من رجالكم ما كان محمد أبا أحد من رجالكم أن محمد صلى الله عليه وسلم Omakili Baba Nisi Agenia Somosomi Ushawa is not the father of any man amongst you. Walakin Rasulallah. Ama Lohi Eme Rasulallah. Lohu Koni Sogana. Eme Lokira. Lohu Koni Sogana. Wahotaman Nebiyin. Loha Revoy Nebi. So all the Mime Nima Releona. Ubadi Otoni Si. uko na gị na-arịọ ma anabi muhammad sallallahu alaihi wasallam lọhi arevoi nebilarile mee mama dario na ọsọ emere ọya ga-ekela dị nire ume hoyo were ọha nebia were ọwọ ọya were atọna n'ọhọ bere na-arị ụzọ minarị ọlọ ọya were atọna n'ọhọ ga na-atọ na mma alọ n'ilọtamaghị ya ọya were atọna n'ọgbọ kila nebi ịnana kpụ ekili eme ekili emeria tauhidi n'iso ya yawo هنا يا أشياء كلا دينيري سو بل أرسل إلينا رسولا أي محمد صلى الله عليه وسلم شيخ عبد الرزاق البدر أوريو ومن نعمة الله علينا ومن نعمة الله علينا أكل زومين وغنابو التنمى أن نبينا خير الأنبياء أكل أزومين وغنابو رنما لوهمي النبي سما النبي سما النبي محمد صلى الله عليه وسلم خير الأنبياء لومين النبي ربيبو النبي نوغناغي ربيبو النبي محمد صلى الله عليه وسلم لومين لا لومين لا ربيبو وخصه الله صلى الله عليه وسلم خصائص لم لم أكرم غيره بها oami kwekwe ikokolu keke ni ore bino na nebi naze nokila yowo omare ne mila ni anebi oyo ya muhammad sallallahu alaihi wasallam kpokpa lolore la mwikpe na na wa akrama ummatahu bikaramat lam tu'taha ila um ila ummatin qablaha min al-umam oabomi kokwel kokolo ni ore wikpe ni nisi igwugwo nisi anabi muhammad sallallahu alaihi wasallam ogana ogana mi kokwel kokolo ni ogbore wikpe ni anabi muhammad sallallahu alaihi wasallam nikila yo igwugwo ni pa vare neni anabi vare amami onogana wikpe ni lona nam قال عليه الصلاة والسلام أغنى النبي محمد أني بلا يوم نسوغنا نور حالو وتماما ولكن نحن الآخرون الأولون النبي محمد صلى الله عليه وسلم أرك تماما كل حديث ناميري أبني في أبو هريرة ولكن نحن الآخرون الأولون ما هني بيه نكالو ما هني بيه نهكالو we are the last that are the first. We are the last that are the first. That is, we are the last, yet we are going to be the first. نحن الآخرون الأولون. We are the last, yet we will be the first. Emasholo. That is then Muhammad sallallahu alayhi wa sallam all his obili himself and his ummah Al-akhirun lege ne ɓiyege, meaning mahi the last ummah, mahi iwogo nisi in anebi no We are the last of the nations that Allah created. Al-awwalun, yet we are the first. We are the first. Mahi zeoze, meaning maha bukalu, maha kalulu ekel al-jannah. بإذن الله تعالى ما هكالولو al jannah. àmì ìwógó ní sànẹ́bí ọ̀sọ̀mọ́sọ̀mí lélẹ́ẹ̀kíá níka kàlẹ̀ ìjọ́nà iye ìwógó ní sànẹ́bí muhammad sallallahu alaihi wasallam lélẹ́ẹ̀lú lélẹ́ẹ̀kíá we are the first níka pàwẹ́ kẹlẹ̀ ìjọ́nà amongst all the nations that Allah subhanahu wa ta'ala has created. So, Sheikh Atamama, فَمَنْ أَطَاعَهُ دَخَلَ الْجَنَّةِ Ọrịa ona nebi na giri faman ata'ahu dakhala aljanna onore halo olo ekelo wo nar ono so ebi ni so olo ekelo wera mage pa ni ni la eme honi evidence eme honi ni se mo na kemolona what is the evidence yo e me honor Swebi and anebi Oelo Wira and honor her Nebi Muhammad sallallahu alayhi wa sallam Oelo Wufulbi. Emehidelili ni sorio Qawluhu ta'ala Loke mo nogana n'oge n'ọkwa tari oriọma inna arusalna ileikum rasulan orio ogana hi inna arusalna ileikum rasula magiuko nariowa magiuko mageuko kama arsalna inna arsalna ilaykum rasula kama shahidan alaykum onuko nokili ose niwa onuko nokili ose nisogokpo niwa bubu shahidan alaykum kama arsalna ila fir'auna rasula na bebi mabai pai yuzo minario i fir'aun ọ na debe makpa yuzu minario ifira aun ekele igwogwo n'ikpa hiao igwogwo n'isi anabi musa alayhi salam ọ ga na-agị anabi musa nario ifira aun so ọ ga na-atamama ekele quran ma agị anabi nario wa ma agị ụkọ nario wa na bebi makpa igi ụkọ nario li fira aun ọrịọ kama arsalna ila firauna rasula naam oni kama arsalna ile ila fir'auna rasula na bibi makpa igi konare fir'auna la ebehi egwani mahamie nwatari ay irsalu rusul laysa bidu'aikum laysa bid'an bikum irsalu rusul laysa bid'an bikum oge me uko nagi yo have you konari oya ọmakili ma ha gbere ọmakili gbogbo nisa nebi muhammad sallallahu alaihi wasallam ihilare gbari agi ukọ na-arịọ ya ọnana na ọrịọ emime ha nwụọ n'ukpe mọnarị ya ọrị n'ahị na bibilọkpa egi ukọ na-arịọ fira ahụ ọ na-aza n'ime ala ehi ọmaki ma ha regbari ya ọhị agi na-arịọ ya nam قد مضت قبلكم أمم مع الرسل قد مضت قبلكم أمة مع الرسل نعم وكان عواقب الحميدة لمن اتبع المرسلين وكان العوا وكان عواقب الحميدة لمن اتبع المرسلين أريو أكلي كون باجي أبيه يومي ọkpụye ihe n'isọmiọmi enere ha eme nikolatari lọ ọlemọla ọkpụye ihe n'isọmiọmi enikona kpagira enere ha emilitari ọkpụye ihe n'isọmiọmi iselare wàhálàkìbùlùwàfìmà ọkpụyehe n'isọbe ọkpụyehe n'onweshe ọkpụyehe nisotoebe liman asọ mursalin enekila yawo eso ebie ikọ nagila ozuminari ọla iselali وهذا تحذير عن عصيان الرسول وهذا تحذير عن عصيان الرسول ọnukpe mọ na warning lílọ kílà arelo na maufwe yo ikona da giri ukona genari omana halebi muhammad sallallahu alaihi wasallam ni maha swebilo arelo na maufwe meaning allah is telling you kama arsalna ila fir'auna rasula فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا فعصى فرعون الرسول oriohi oni firauna oso ebie ukoni maginario utagoro oni firauna oso ebie ukoni maginario fa akhadnahu akhdan wabila malari obano tu obano tutu maro doligberi ma nwo oni firauna ma nwo tutu robano tutu doligberi oni firaun so onu pemola Inna ufuelo kilanima. It is a warning to all of us that this your own prophet, Muhammad sallallahu alayhi wa sallam, onukoni sewana, lohi anabi Muhammad sallallahu alayhi wa sallam, nagenari owana, waha suebielo. Onukoni sewana nagenari owana, waha suebielo. So that is a warning ọbụna udu n'ọkama bụghị ịnịgharịha emukọ nyisi ehichọgadịma so ọrịọ na wakana mawkifu firaun li musa isyanihi e musa ọsụ ebe firaun rọdahu emi emi emi eh, firaun ọsụ ebe musa alayhi salam رده he rejected Musa عليه السلام وكذب بما جاء به أو يوهذيله Emi موسى Revari عليه السلام وكذب and he denied بما جاء به what موسى عليه السلام came with واتهمه he accused him already venwo already tanimo keke ye uyo egbeni si Musa bi anwa ituhum ọrẹtali mọkẹkẹ yọ igbenyisi anabi musa alayhi salam ọrẹtali mọkẹkẹ yọ legbe akhzan wabila fa akhadnahu akhzan wabila imaro ne mola tayo kana ki mangulo maro ba no tutumwo that statement fa akhadnahu akhzan wabila ما هو الأخذ الوبيل إم يا شولو جاء تفسيره في القرآن أني أبانو تتنو غنات مولا جاء تفسيره في القرآن أغنازو بو فانو نموالو يا وما ما إكل القرآن أغنازو بو زي تفسير نيسو نمولا إكل القرآن أن أخذ الوبين لفرعون يكون في الدنيا أنو بانو تتنو غنات موي فرعون لا يكون في الدنيا أبدا نيسو نبالا وسميو نكلا يو أنا بونا Leave Fir'aun Remion of Baala. That is a part of that punishment that Fir'aun received in this dunya. Now, وفي القبر أي البرزخ There is a part of the punishment that Fir'aun is receiving in Barzakh. Emashe Barzakh. Ebi enanahi uregeni se haya. Eburegeni se haya. Sedehi ukpari ona bona when you die where your soul is going to remain until the last day, until the day of judgment, until you have prayer body. Eboreveni se haya higher, sholi baruzah. Already sere hu ekebeli, sere hu izai kebeli. Anything between your death and uperena ha prayer body, lo baruzah ni soya. So emo vena emi oni sheikh tamama ohi obano vena reba ifiraun. Area lifere ahụhụ ha abịa n'ọbara ọzọ ọzọ n'ọwọ wọ n'agbọna omio n'ọbara wọ gbọna that one has passed ọnideba n'ọwọ omio e n'ọbara ekelibarza eborege n'isi ọha ya adịfefe n'isi e ya rekwuo egheghe na ha that is what then ukpele na ha kwe agbori ukpele na kwe ukpele na ha kwe agbori lo ukpele na kwe oni enna na hi eh akhudan wabila di fira onu egbere onu la ogana udulo tovama so oni punishment of an atemoloni Firaun will come to him at these three times. Amma fi dunya, amma fi dunya, ona kila yowo ki ona bona biloha mioni amma fi dunya ona kila yowo ona bona biloha mi oni emnana ki ono bala fa inna allaha subhanahu wa ta'ala ahlakahu bil gharq ona kila ona bona loha mi olohi egege no gena yawo egege no gena na yawo emore yawo gharq drowning when Allah killed him with what? By drowning him in water. That is the punishment. That is the ahdul wabil. That is the ahdul wabil to Fir'aun in this dunya. Allah, he punishment is Fir'aun ekerona bona. وَكَانَ مِنْ تَكَبُّرِهِ Pani Fir'aun nore yo abbo. All the name of And ushakelu dozominiba omore ugbade otonise ya wataalihi bili ebore kwa igbo yokwili ugbade otonise ya watafahurihi bili ebore moliso egbe ebore ezeziso egbe ugbade otonise ya ala nas qala allahu ta'ala ogana tamameke alquran fir'aun omole gegenoreta loria wanada fir'aunu fi qaumihi Firaun pé ó sùn bí wọ́n yóò sì qala ọ̀yà kọ́ọ̀mì kọ́ọ̀dà yà alaysa li náfẹ́mẹ̀ aláìsàlì mulku misra ọmọ àmọ́ kìlìmẹ́hò gé misra ní ẹwọ́ náṣọ́ misra náà ọmọ kìlìmẹ́hò gé misra wọ̀ hadhihi al-anharu tajri min tahti ene dane kila yoke nasi aitu itwene wani semana all these rivers are mine not the owner am I not the king and the owner and the controller of all of these resources mabebo ya idegbo dagwolo o nore yona bona ifiraun oriso oh, debo oribo kpokwili oribo kwa yokwili ni e eya rebe e eya nere kili subject miso oriso oh, debo mara am i not the king of miso am i not the owner and the controller of all these rivers all of these resources وهذه الأنهار تجري من تحتي ودغولو نعم أما فعاقبه الله سبحانه وتعالى بالغرب وداولو إميزه أويا وخدي بري نغنا لومي بواني لوغنا ناو فعاقبه الله سبحانه وتعالى بالغرب أخوكي لومولي مصر أخوكي لومولي إدا لنكي Itwi Itwi Misr, all the rivers in Misr. Pharaoh said he is the owner. But what happens to him? فَعَاقَبَهُ اللَّهُ بِالْغَرْقِ Allah punished him. Allah punished him using the things that he was boasting about. Ọganaro emoganarero emilorere de yo nilmi, lọganagere eke ụdawọrọ so ọnazeni male ki oge na omakile oge na nuyonu damidarowe don't challenge Allah subhanahu wa ta'ala in any way especially in affairs of rububiya ahavari asole molavu ahavari avari emonisi ole ole ole kọntrol emerebekpo avari emonisi ole mole aha avari emonisi ole tare ebe miha ihia e aha avade monisi ole molu bare ni seli mi biru ku oni so aha avade monisi ole tare ole tare egege ne mi ha bari ole tare egege ne mi ha kuo aha avade emna e na ju bare otonisi ebeli mi ha e bari ebeli mi ha kuo egege ari oha egege ari oha all of these affairs of rububiyah Uhadasuzomilowo. Uhadasuzomilowo. Le who challenge Ogana subhanahu wa ta'ala. Onayo Ekeli problem si Firaun. Onati was one of the biggest problems of Firaun. Laying claims to Ububiyah of Allah subhanahu wa ta'ala. So alaysa li mulku Misra. Egele ni sonne warebe pona. Ọmọ mọ́kìlì mẹ́mọ́lé lọ in a very arrogant manner. وَهَذِهِ الْأَنْهَارُ تَجْرِي مِنْ تَحْتِي all of these water bodies, all of these rivers that are flowing beneath me, are they not my own? Am I not the one in charge? فَعَاقَبَهُ اللَّهُ بِالْغَرْقِ Allah subhanahu wa ta'ala destroyed him by drowning him, meaning Allah destroyed him by means of one of the things that he claimed ownership to. Emuohuwe Mole, Emuohuwe Controller, Emuohuwe Tariboha Ihia, Organizenale Huma Mole, Organizenale Omakuwe Controller, Organizenale Omakuwe Tariboha Ihia, Ogena Lomole Nini Rebipona. So Loganari Edda. ọ̀hárẹ̀ dàgbé fìràún ẹ̀dá nílọ́yọ́ ìlọ ọmọlé sọ̀lálà ọ̀sẹ́nimáre lẹ́hì ọ̀gẹ̀ náà ọmọkìlógé náàrẹ pèrè yúẹ́ ọni ayára àdálẹ̀kẹ́lẹ̀ sọ́rọ̀tù zuhurufuwe wà gọ̀náyára rí ìbọ̀gẹ̀ náà yọ̀wò náà sọ́rọ̀tù zuhuru that's Quran chapter 40, 45 kó náà verse 51 ربنا وما ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون وقنا يارك لسورة الزخرف فعاقبه الله سبحانه وتعالى بالغرق وكان إهلاكه بالغرق عجب العجائب

ajaib ekelo ekelo n'ugwu anyị ala emna na nhi egbegbe eh, eh, miracle n'ụwa ajabun ajaib egbegbe emona ha kweteyo ọrụ ekelo na there is a huge miracle ekele ugwu ya n'oge na ugwu anyị eh, firauna ajabulu ajaib وبنا تماما قرئ أن شيخ ما لأنه لما ذهب موسى ومن معه فرارا من فرعون قرئ ما في لاريلمي أغاني موسى عليه السلام ومن معه بلينيجيو يوه egege ni musa bile na-ege ọyọwọ eleghị na-ege ọyọwọ banu israel ko banu israel lekila yọwọ lai eh, firauna rere kilihu ma ni so ọgboliwi gene ni sela yawọ ikuzo ni sela ọrela eh, kilihu ma ni so ẹni banu israel lai anabi musa alayhi salam laalore zimi larile mi oganata me fa asiri bi ibadi iwugo ni seme eni banu isra'ila ne laɓare ken misro ware ya loko ya ọnụ kia okele nwa lọwa hakia ọnụ ihe nere gba ọnụ kia lari falamma zahaba musa wa man ma'ahu firoron mere na kpare misro min fir'aun irin na ɓare badotoni si fir'aun wa qasdihi qatlihi irin na ɓare umama obe ni si fir'auna nilo mama yo hilo egbulu la yawo egege nire na ɓare ni mirbi una wa ntolaka fir'aun bilo fir'aun wa man ma'ahu bili ekunipo ni so bili soja si ni eya in na fir'aun bi soja si ni ere na kpari ere hula khalifa musa ere na hula ere yo ihe nisi musa bile ya nere ha musa alayhi salam fir'aun bi soja sin so ere na ku musa alayhi salam bile ya nere ha ila am wasala musa إلى أن وصل موسى ومن معه إلى البحر ياركو موسى عليه السلام بلي نيرخارو إريا دي ude okpedano hwari ere ada okpedano hwari na sholi lin lọrọ igbo sholi red sea musa bila 4 ere ada obola miri negere dobola miri iltafata من مع موسى إلى الوراء وإذا فرعون وجنوده التفت موسى ومن معه إلى الوراء وإذا فرعون وجنوده موسى عليه السلام إني يخي موسى إيا دلو ويه ni musa ja fore donuk be dalari ema ekana bifo nedala yo nedala iso e olumi ore iso e ọ oma kire dano ya ha oni logwa eha ma bifo neda negere donedare eya delu wiyi fa iza musa ojunudu eya dagwi musa eya dagwi firaun eya dagwi firauna bilis so jafini so mukbilina na euna e bulabadi edawi musa edawi firaun abili wugo ni so ebuwo labade aye almaut gwela gwegwili ona asholi gwo ya gwegwili tarile mbe albahru muhitun bihim edda nagala yao oma kile dane ha na bifa ehwa yo neda there is no bridge eha ma bifo neda oko yo nile ha rehia yo nile refo neda wa fir'auna wasala ilayhi one dayo yalo ni sala onagala yao e hadelo yeke we fir'auna bi soja fini so nekele ne va bolola yao iho iho na ibo show between the devil and the deep uh, blue sea abi deep red sea le show emo àwọn iba is on ibo we gbogbo no ha gbe we danu ha yon ukana won da one da so wela wee gwili wela wee gwili eya nere kai anabi musa alayhi salam so negere delo wihi eya dawi fir'auna bili eya ni so faqalu eya miuno eya mole mileta emeleta ogana tamama kali qur'ani kali suratu shu'ara ogana rioma فلما ترى الجمعان قال إنا لمدركون فلما ترى الجمعان قال إنا لمدركون أغنى تمام أريو نيني وغو بفاريونا داغويبي that is ni wogo ni fi Firaun bili igogo ni fi Musa alayhi salam lede ona dagwegbe qala igogo ni fi Musa alayhi salam e am you ìgbogbo ní sanẹ́bì musa aleyhisselam amunu eré iná lamudurokun ọjọ́ káì agámarí o agámarí wọlẹ́ka fẹ́ máa yọ ọkùnmẹ́dẹ̀ kó afẹ́ máa yọ ọkùnmẹ́dẹ̀ ọníṣẹ̀lánà na ọkùnmẹ́gámẹ̀rí lọ́gíṣẹ̀lánà eré ọ agámarí o ma hunu ẹ̀rẹ̀ náà mọ̀lẹ́bá ẹ̀kẹ́ ọ̀nẹ́mọ́ná ẹ̀rẹ̀ náà ìgbèrè dẹ́mà ìgbèrè our own is finished. I am done. No hope. Inna la mudurakun. Ibo gana ta mama yo hita lo kola. Kala. Dede bari hito nemo. Kala. Adabi Musa alayhi salam. Awa mbiunu oriola kalla. Oriola eye. Eye. No. Aha gitaro. Inna ma'iya rabbi. Rabbi. inna ma'i ya rabbi meme oge naanị seme n'ọmọlị ime oge ime yọwọ inna ma'i ya rabbi meme oge naanị seme n'ọmọlị ime oge ime yọwọ sayahdin oge jami oge naanị seme n'ọmọlị ime oge ime yọwọ oge jami oge jami yọ ọ makila oge jami nílẹ̀ kiri musulmi atana ihọla atana oeja menirele mihalu oeja menirele bika egioni hohomenari oeja menire molule misebiha ihia oeja menire molule misemiha regionuhia oeja menirele eeniha regionuhia larile me e situation ya gebe mere na imore miha amabilu i can't even think of anything the only thing ile is ogenano moleme ogi imeyowo owe jami bikulli sikotin billah bikulli siko billah and Musa alayhi salam said that with all trust in Allah subhanahu wa ta'ala with all trust in Allah subhanahu wa ta'ala ma za ta na akịrị bani mayo ohi musumi makila ele nana ono ya oki kohame do elo igberi oga na odu hari kohame na ma ha fi ma osumi ugedo ama wenu oki musumi ukila ukagele wena dini ni se mimi uwa generi udu ni se yo ebo genaya uwa gene to egbenye oge na ni yo hilo hoge nani se no malavuni se limiere bepe mi ore bepo e lo malavuni so eme more kila nisi hokwame no dele gbere uwa ma bile humosiru hobaneke yo hono ge nani se la ole imamie ole emerula le e e, numale lọ́nà rẹ̀ náà eme dele gbere po lo ze honil ma bi de gbere lọ́ọ́zẹ́ ọ̀nẹ́ẹ̀mí ọmọ àbìdẹ́ ìgbèrè sílé ọkẹ̀ yìí nọ́ẹ́mí dẹ́ ọ̀nẹ́ẹ̀mí mà ẹ̀kọ́ lọ́ọ́ nọ́nà àbìzá mẹ́kọ́lẹ́ẹ̀mí náà ọ̀dẹ́lẹ̀ ìgbèrè lọ́ọ́gbò lẹ́ẹ̀bọ́ n'ẹ̀mí láha ìrìẹ́ ẹ̀bọ́ ha ìgẹ́ ìgbèrè. on the situation yọkù yàrá I am confused I am this I am that àmì mọ́lọ́gẹ̀ náà mọ́lọ́gẹ̀ náà ahayo addu'a usayful mu'minin oma kilima hare gi oma kilima oma kilima re oma kilima re pele ye yo haha yo ha du'a na sisi loko piani si mu'min piani sono yo kiloru nke mori oma kilima re pele amma ebi mai lo ne mimi malu atai e problem ya oge na oya oya akilo problem ọ na-alụme alụ ọ na-alụme alụ ọ na-ekele ịmamie ọ na-ekele ịmamie Amahụ, ushe oge na amaghị mole nubayela ụsa na yashi oge na na ọ maka ihere ụrọ ọlọ wọhụ moli problem ụka ke ogwere yeli nwa a nurezezi dua nurezezi tahajud ụha yi na ebe bilere ikere ebebire yiyo lehe ni nawafil ọkàrẹ kìlì fatiha bí kul huwa allah pípọ̀ fatiha bílì suratul kawthar inna a'tainaka al-kawthar lariwu ma na bí mi jáhìrí bíbi lariwu sí agbárí ebebire yiyo lehe ni raka'a eléri ní sọ ọ àgbà tahajjud lọ kìlá ụka ka o were n'ụlọ eme ya lọ n'oge tọọ ugba ụbọchị ohiri bụrụ oge na n'ise n'ụlọọlọgbọ n'uyuolele oge na ịmara ebe ha ihia wallahi onemonu taala ee eh? onemonu taala wallahi alazim oge na nwemiri omimi ọ na obodo obodi ya servitude com total submission to allah subhanahu wa ta'ala mahụzọ na agreeing completely to Allah, Yahuwah I am a slave, Ya Allah, I'm a slave to you, and you are the master. Imoli sende. So no get to boyo wili. Ushogen ani se, ogen na imale biha ihya. It's a huge statement. Hmm. It is a huge statement. Ogen ona daizo, yo yes, oguma mehona. n'olehi emilo male onelo ogba n'emilo le ọ mara emilo ọ mara emilo me ile emilo ogene va tamame ihe ọ mara emelulo ọ mara ebo ha ihia but me ele ebi ha ere ọhịa nọ n'ihu ome ha asụ egbiri ogene va tamame ihe ọ mara ebido ha ihia ureke okwukwu emile oge na-akpa ame obo esile umara eze niile amaghị oji anụrele different enọnahi e, dua adaiya na n'ebe iwe na mile ọ maka dua n'ọdọda ya osizo bụ manufacture ewuru adị ruru onye ise ezi dua tama oge na wee mukini ama di best thing weni dua n'oge na n'ebe iwe na mile ọ na-amị ine dọkpụkpụ ne wenala wenala فلهم على إلا ابنا لا يكل حسن المسلم ابنا يكل كتاب الأفكار الإمام بخاري أما حسن المسلم is, is one of the very popular book among the Muslims today ya kelo de ebuna ekele yekelo no are shoge na kwa kweli dua na nabi zobo wena maili sallallahu alayhi wasallam umehugene shoge nayo imale biha oge na-ivari kpame ụbọ riomeriemere egbere ihe henure kpazere oge na you praise Allah first send salutations to the prophet sallallahu alaihi wasallam inayo adab na rezizi dua kwemoge na kpakwemoge na rola bari then zizi salatu nisa nabi muhammad sallallahu alaihi wasallam onegekela uyoge na emukele ama uwe n'erimihu la uwe ufiolemiyo ezwe kula a ogwekakula wee ụka abụọ yisa n'elegbia ụka emeghị 7 o'clock ise kokwa 8 o'clock ise ụka yisa n'elegbia ụka eme ụvọma gịrị ụka yisa n'elegbia ọlaghị kọntraktin wee bịa ụvọmọlị ụvọ ụrele ka egese n'ụghara yisa musulmi ọ̀nà ya lọ o ọ̀nà ya lọ then sanelota asr maghrib aisha, egege náà àgọ́ ọlọ́pọ̀ ìrọrẹ yìí là maybe lárí problem náà ya mọ̀lẹ̀ máa lílọ́gẹ́ ya combine láyé ẹ̀rẹ́ wọn ọ maybe ọ̀pá àtẹ̀mí yìí láti fi ma lárí problem náà ya mọ̀lẹ̀ ọ̀dẹ̀gbẹ́ combine la acl rere so you have to be serious as a muslim àmọ́ náà ya ọkì ọkì mo ni problem la oko kere la se mi ma o kire omoli ma ne no popo ni lo la hawla wala quwwata illa billah ama ku omoli problem oge nani se atame so enana po eminyusun ni hagbelo we lo wee mi anabi musa alayhi salam wee mọta ma ya n' ọ̀rọ̀ la kẹ́lá èyí wákàgbẹ̀ta lọ iná máa rí rọ́bì ọ̀gẹ̀nà nífẹ̀ẹ́ mẹ́ orí mẹ́wọ́ sayà dín ọ ẹrú gẹ̀ máa mẹ́ fa'amárọ̀hùlọ́ ni musa rẹ̀ tọ́nẹ́ mọ́lá ní fa'amárọ̀hùlọ́hù àyíyàn dúríbá bí àsọ̀hùl báhàrọ̀ ọ̀gẹ̀nà máa nẹ̀ yọ̀wẹ́ ni musa ìdúrí bí àsọ̀kẹ́l ọ̀pọ̀ lórí ẹ̀mọ́ ọ̀bọ̀ ọ̀pọ̀ lórí ẹ̀mọ́ ọ̀bọ̀ your staff your walking stick rush on ẹ̀dà use it to hit the river rọ̀gbọ́n ẹ̀dà ọ̀pọ̀ lórí ẹ̀mọ́ ọ̀bọ̀ rọ̀gbọ́n ẹ̀dà اضرب بعصاك البحر ففعل Musa موسى عليه السلام قالوا له fa waqafa alma no yoro boneda ọ na-ame ọ na-anwụmija arụkpa ọnịda oge nna ọ mislal jibal mislal jibal na Who's amazing? eze that is big big mountains na bebula efọs egbe ọ na-amị ayọsị oh, na kokore ọ na be big mountain nogbugba ba na-eme ọgụ na wafil bahar torikon yebesan den ekela desese n'iso na mme oge na-ava ugie gere woniwa oge na-aza ekela desese n'iso na mme va ugie nila yebesan Allahu akbar yabasan oge na atọ na amamakele Quran n'oge na-arị monugie gie ke ọ na mere nila oge na ọma he ọnụgiri manila yabasan ọkaka ọkakafu ikelekele ọkakafu ikelekele emeghị the other miracle no ata na uleghị ebe amekpa ya ụkarịa meori at least wakweke wet abi wakweke dawe hededere eyo ata hi ame lore yo atana eye oge na hi ni ore va onugela ya onila tariqan yabasan onugi okaka okaka fue kele kele there is no trace on there is no trace of water there is no trace of wetness on that path ni ore vaunu gila gieke ona meri nila. ogena otamama ekelisoodu poha ore walaqad awhayna ila musa an asri biibadihi fadrib lahum tariqan fil bahri yabasa yabasa that is the evidence that that place was completely dry oekelisoodu poha Surah Taha, Quran chapter 20, verse 77. Anayala oyo atogena ohi, mene magizo minario e Musa, an asri bi ibadi nori ibu mani semahia uhiani selimwa fagdurub lahum tariqan e legerede darima atame fagdurub lahum tariqan zezugenila e mani se zezugenila fil bahri ekeloneda yabasa yabasa omge awakilemi kaka awakilemi kaka la takhafu daraka e negerek yaumugi ofwani si lima haya meki eh, agamari o ashila igbere wala takhsha o foni si a ona mena o agbema we are going to drown in this water o ashila igbere okero ni ayala lo ni delili ya yoki no ganare vanu gela gere ni like o neda onige o kakafue kele kele فيمر موسى ومن معه في الأرض وسط الماء musa alayhi salam bile ne rekhalo erekiao e kia keli adese seni same e eme ka adese seni same wole ko na me ogena then adese seni so na me ogena vau gegere nila then aru eka e eka delo wo imo e na ki obo bera ni sela wa me e una just imo na me just ana be mountain like a wall ona big beke ojo si lo yo kwiri ilolege idagwo na mi ọ na mege na ogbo obere anyị fela ehadel ogbobo ogbobo anyị fela at the same thing ọ na mejosi ya na bin mountain ụzọ na eze nọkwa oge na ojosi ụlọ yọrọ den ugeyo ni n'ifela n'ilehia so e a eya ụlọ kiakelo eya kiao yerefue kelekele فدخل فرعون maahu. Fa dakhala فرعون ومن معه فرعون بني يقول ني سو سو جاتي ني سو ايا يلو اكلو مدارو اما كلاغو بيلele لونو يوغي لو na ناناهي مصر بني ime bili enanaghị ịdarịbe kponere kero ọ maka ire la D'accord Et on est voilà elle on suppose on est on nous gagne lolo on suppose on est on est dans ma qui na ozegbe una varu garu pe dano kwa ogena ojo ti kili mountain tena at this is any so uge just you lo yowo on uge kaka fu kele kele on suppose on est on ma lolo on est ni ba D'accord ama ogena ke no gwe ya o fira onu o asuzo miro ekele oneda ama ịkwa esomihe wo na gbe na ga n'okwu ana ya one kila ya wo ezare eza amoli delili eza amoli delili na bebe ebe esomiya ya ofi nifira onure datari ọmara ka ya n'ọlụ ekele oneda gara ihe ole oneda agbọ ọnọghe oge na-adịbeghị mma kashi nọ akashi ọhụzụ n'ozi n'ime osi oge na-amụ na kashi ekele. ekele ọ na kashi yoregoli ya kashini firaun zere arido da kashini firaun zere firaun amagile igeno na kashire dolo ekele oneda nari hoke no akili akashi okuzu no ekeli oneda ene kwala bu e wali e mola gere e mola gere keli qur'ani e mola gere keli e manahi sunna amma yes firaun owe ekele oneda oneda ola oneda bo فلما دخل فرعون فأمر الله البحر الماء أن يعود كما كما كان فرعون بيا فورلو أغنى ما ندا نوفي بدني بيي إدو بازي أولا جزاكي فرعون بلا فو أغنى ولا يو أكلو ندا هذا أخذ الوبيل في الدنيا onakili obano genare bai firauna ekeli dunia ekelona bona ulehibima agbaye itemori mantare ohi oni aya ni sheikh muhammad bin Abdul abdulwahab rezizi delili la yohonore ha nebi oni olowo janna dakhala aljanna onoso ebilo olo ekelowera oadebi ohi delili nisona emola lọhibọre na atamama إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا yoki neme magi zuminario wa magi azuminario wa which is anabi muhammad sallallahu alaihi wasallam no akido seni so gbogbo ni o ha gbogbo kama arsalna ila fir'auna rasula na bebi na bebi mapa igi konario fir'aun فعصى فرعون الرسول أما فرعون أو أسجو كوني ما جيناريو فأخذناه أخذا وبيلا ما يعمو تتو ما ربانو تتو مو so oni emi ma yo temoro na tafsiri ni soni obano tutura lo ma ge atemona ono obano tutuno ga na temola sheikh muhammad abdurrazak al-badr osu mo yire ono obano tutura are ya ono bala ya are ya lọ ifiri anụ ha amị n'ọbara arị ọzọ ozi n'ọwọ ọ ga-ekweghị ọnị which is arị that is in this dunia ọ na-agbọna ọ ga nara ọbaa n'ọtụtụ nwụọ ọ na-agbọna ọ nọbaa n'ọtụtụ na ọ ga nara enwụọ eke ọ na-agbọna lọọ maa temọ n'ihe ele which is ịṅa n'ahịa enyi ugbe n'oge narị dagbọ ugbe n'oge narị dagbọ then womin barza ari ari zeva ni oganaha bori obano toto nwi firaun oloki ekeli baruzakh emi asholi baruzakh baruzakh in arabic means emnanahi screen emahana bishol ibode emare boderin erin emare boderin that is emnanahi lughatan layman's language natural baruzakh but emnasholi baruzakh ekeli mate mona ahashi barzakh sede atemo eno nahi abo bili eh, eno nahi eh, atemo abo atemo janna atemo wira atemo pere nahwe ahada suno in barzakh the meaning is eburegeni soya haya sede hokpare ona bona ne eba ha ruregeni so no ya yo ya re ko pere na ha kwe abori Ọ sho barzakh oya omori three stages gwona bona Ọ ọ̀kàyé ọ̀nà na sẹ́họ̀ gùn ó lẹ́gẹ́ ní sọ̀rọ̀ eventually baruza that is every other process n'oge na ha ruru ege ní sọ̀hịa ọ̀nà actually baruza ya rẹ̀ kwuo ọnụgwele ní sọ̀hịa baruza ha refu meaning akwe agbori lọ́kọ̀ọ́lá lọ ukpere nakwe ọdọ ụtọrị then uwele eweweza atagbari these are the three stages ni orege ní sọ̀hịa ha ya dunya barzakh akhirah so any three stages ina lo ni sheikh ya so ma o lere yo ki obano ganare by firaun e kia ni stage re be bona e kia ni three stages ina re be po ojo se no wo ma ge da wo oni ze va no wo e keli barzakh e keli barzakh e me obano ganare be okwa obano ganare be na assalamu alaikum warahmatullahi wabarakatuh oduwase do orubo gbaneke ana bill stars ọmọ eh, technical issue isomi oduwase do orubo gbaneke assalamu alaikum. Okay. Now, Ibn Suleiman, what is on? Now. So uh, Uku Maha quite a bit of seven I think uh, I had serious network issues just sort of a sudden. Okay, so Mare Temoi Obano Ganahare Bara Babuza Babza Ogana Tamama Ekeli Suratul Ghafir uh, Wavare Soro Suratul Ghafir Wavare uh, verse number 46 Ogana Ke النار يعرضون عليها ظاهرة ọbanahare bala lohira nare mala onirala maaro mala aleha huduwan elebia wa ashiyan okagbegbe nwa onirala atugihao ọnọ ya ga-ata na ịgbọghalụ ma ọzọ ọlụ so aya n'isi kuran lọọlọ kila yọfifira auna gila afọ eyemi ọnọ baala egbe nkwa nene adọ n'ahịa alari emmo ụkwụ anyị si firauna bili musa lọọganaregbe ma ama ya ya rekwe ebe oge na-achịwa ya komi maria de okwu mila najati utadunani ilanna ya rekwona ya n'ime zena emoni si firauna lọọganarekamama so ọba n'ogenare baala na oni firauna ọba akhda wobil niso ekeli baruzah right now lọhi apart from emoha na egbe nisimana ekwu elebia elinwa aavugere ya one no amio which is no hope No zoro, no hope that is a different punishment on its own entirely ogana oduno ha lumalo kenohage kpari on the stage la ni, lani ukpere nakwe ogbomi ọba orere egbe ogana odu no no jama so these are the three stages dunia, baruzah, akhirah and all of them the akhdul wabil of Allah subhanahu wa ta'ala will come to Fir'aun in all of them. That of the dunya has already come to him. We've seen that of the barzakh. النار يعرضون عليها غدوا وعشيا and then ويوم القيامة but then afterwards he will also receive the punishment the أخذ الوبيل of Allah subhanahu wa ta'ala and this is a warning inna ofueni sovena lochona to warn us so that we do not behave like Firaun. You don't have to say all of the things that Firaun has said to actually behave like Firaun. Firaun did all of the things he did, but the summary of it is that he, does, he disobeyed the messenger Allah sent to him. Cool. So if you yourself do the same thing, that the summary of your actions are all, all amounts to disobedience, to the messenger, Inna arsalna ilaykum rasula, to that rasul that Allah has sent to you yourself, there is a problem. You will also be like Fir'aun, who will receive the akhdul wabil of Allah in dunya, receive the akhdul wabil of Allah in barzakh, and receive the akhdul wabil of Allah in the akhirah. Oganaudu no has a maya now. Oganaudu n'omie ma ya ma ogana du n'ọka ma gbogede miere ọya ma lụọ n'ogana n'oge n'ọkwa amin so maya gata na kwani klas ya ele na sịrị ogana ya ma sịrị ọgbọ ya na ha nọ ma rere okwula then anyị gbonye taala ma lọ yeah yo se ma bi no gbo ele na lo okay so dika ga ga yira gbe no problem e e mara e ga mara i male si umo e ga lo ya logo e ogbo yo wo e ogbo so mi yo ni no e uzara no gbira okay iyo iyo ilihi ilili ilihi lele isi ọmụ aga ni ọkụkọ ọnwụ kwụzụ n'ụma yizi na Okay, okay, okay, okay. Ọ na-abịa ihu uri meseji gị nye onye mụrụ akwụ? Ịba, ịba, ịba. Ee, marịa okwu onye mụrụ akwụ, inshallah. Inshallah. Ọgbọ bụ ite ya ọ na. Uwa, uwa, uwa, ugbọ. الحمد لله وصلى اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته